yawma natiwi samaa ọjọ tá a kà sánmà tá n'ikika ní takanda wo bi sama ṣe tóbi tó ǹjẹ́ ìwọ lè imagine bọ́wọ́ ọlọ́gán ṣe tó tí ó fi lè ká ní ìka pépà. àlàyé wo lọ fẹ́ ṣe fún wa níbi ìyún sẹ́yìn yí ọ bí ó ṣe ká so o lè draw rẹ̀ fún wa so o lè fi íńtánẹ́ẹ̀tì o lè fi design ọwọ́ òun fún wa tí ó sì lè fi ká gbogbo sánmọ́ yìí ó jù làkàyè wa lọ yóò sì rú wa lójú pé ah sánmọ́ tá à ń wé yìí yóò sì ka hadith tó wá go further ó ní kì í sọ odidi ọwọ́ ní ẹ̀ka gan-an ó ní ìka kan ní ìka ìka ẹyọ kan ní ìka kì í tún sódìdì gbọ́ ìka ẹyọ kan ní ìka gbogbo sánmà ṣé yóò ti jù làkàì tiwa lọ ó tún wá sọ pé ilẹ̀ náà ọlọ́run bó tún fi ìka kan ká gbogbo ẹ̀ ńlẹ̀ ìka kan ní ìka gbogbo ẹ̀ ńlẹ̀ ṣé òkú làkàì wa lọ àdìsí tó wá go further àdìsí tó wá sọ yìí pé ilẹ̀ yẹn ọlọ́run wàá sọ di sliced bread fún àwọn tí ó wà lìjẹ́ náà yóò kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tó jẹ́ oúnjẹ ìgbàlejò kó tó di pa àwọ̀ àlìjẹ́ náà ọ̀ àmọ́ wò pé búrẹ́dì sliced búrẹ́dì gbogbo ilẹ̀ yìí o ò lè gbé ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ sórí làákàyè tiẹ̀ làákàyè mélòó ní bẹ fún ọ ìmọ̀ mélòó gan ló mọ̀ nínú mọ̀ tí ń bẹ láyé nínú gbogbo fíìdì máa yé mélòó ló mọ̀ ń bẹ ṣé ẹnjìníà ni ọ́ ṣé sáyẹ́ntìsì ni ọ́ ṣé átìsì ni ọ́ mélòó ló mọ̀ nínú mọ̀ tí ń bẹ láyé àrọ́fta ṣe án nǹkan kan ló mọ̀ wàgábàtì ànkà àṣìá gbogbo nǹkan yòókù ò sì mọ́ wáyé tó fi wá sọ pé àfi ọ̀rọ̀ ànábì sí làákàyè ti wá tọ́ba wa ti wá bá làákàyè wa mu ọ̀rọ̀ ni tọ́ba ju làákàyè wa lọ kì í sọ̀rọ̀ sọ́ọ́sọ́ ànábì dákẹ́kọ̀ọ́ rẹ ni ọ̀sọ̀dọ̀mọṣẹ́ rẹ ni. So, so, lórí nẹ́ẹ̀tì àwọn àwọn àwọn ẹni wọ̀nyí àwọn ní kọmparétífù yìí wọ́n tún du àdìsí kan sórí nẹ́ẹ̀tì wọ́n ní ìjà tó wáyé láàrin Musa àti màláíkà kú wọ́n ní kọ́mẹ́dì ni wọ́n ní kọ́mẹ́dì ni. àdìsí gbà wá wípé màláìka kú ó wá bá anabi musa alayhi salam ó ní òun fẹ́ gbẹ̀mí ẹ̀ anabi musa wá gba ní kúkú lójú lòun bá padà lọ́dọ̀ ọlọ́run pé ẹrú rẹ tó ní kí n gbẹ̀mí rẹ o kọgbà o ìkúkú ló yọ ti òun kọ́ máa gbẹ̀mí òun náà lòun fi tètè padà wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ní ọ̀tàkùn ayàtọ̀ lọ ní ọjọ́ ọkú kì í yẹ wọ́n láti pé kọ́mẹ́dì ti ṣẹlẹ̀ láàrin wọn. màá fẹ́ kẹ́ lọ ka ah, ok ọ̀tọ̀ tún lè tí mo fẹ́ kẹ́ lọ ka ọ̀tọ̀ tún lè yùn ẹ wá kí n sáré fọ èsì yìí fún wọn. ọ̀rọ̀ tí mo sì fẹ́ sọ yìí náà tí mo ní màá fẹ́ kẹ́ ẹ lọ ka nǹkan kankan ẹ lọ ka tí mo post ní òru àná tí sangi gbé ọ̀rọ̀ arábìnrin kan tó pè ní Aisha Kabiru wa tó lọ wà ní Bauchi wọ́n wá sọ pé lòun fẹ́ fi Islam sílẹ̀. Si ọba ní ọba post yẹ àwọn mùsùlùmí wa ń sọ̀rọ̀ sí i wọ́n ń bú u wọ́n ń ṣègbà wọ́n ń ṣàwo ó níyẹn fi hàn pé irú yẹn tí Muhammadu jẹ́ náà ni gbogbo tá à ń sọ̀hún. lẹ́yìn náà àwọn christian náà sọ ti wọn pé à Jésù yóò wẹ́kọ̀mù rẹ máa bọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo wá ka gbogbo kọ́mẹ́ǹtì àwọn èèyàn èyí ló wá mú mi pàṣẹ kọ́mẹ́ǹtì kan tí mo post tí mo ó wà lórí status mi mo á jẹ́ kó yí ayé pé íńtánẹ́ẹ̀tì tẹ̀ ń wò yìí gábéjì ni orí àkìtàn ni ninety nine ratio ninety nine to one òní ratio evil sí dáadáa tó wà lórí net èyí tẹ́ ẹ jẹ́ mùsùlùmí. ẹ má sọ Facebook tàbí nẹ́ẹ̀tì ẹ má sọ di kùránì àti àdìsí yín ẹ sì má sọ di scholar tàbí student yín ẹni tó bá ń lọ sórí nẹ́ẹ̀tì ó ń lọ sórí àkìtàn ayé mo wá kọ ọ̀rọ̀ yẹn síbẹ̀ lẹ́yìn ìgbà náà mo wá fàbọ̀ sórí ọ̀rọ̀ Aisha wípé wọn kọ́kọ́ lè mọ̀ kọ́rọ̀ Aisha mo fẹ́ sọ bí mo ṣe gbé ọ̀rọ̀ wọn kọ́kọ́ lè mọ̀. ìgbà tí yẹn bá kà dáa ni ni ó tó mọ̀ pé ibi tí mo ń lọ gangan ni orí ọ̀rọ̀ Aisha ìwọ Aisha olówó kankan kankan wípé ànábì ń pa àwọn èèyàn ń takú pa ọ ń jálu àwọn èèyàn yóò jálu yóò jálu àwọn èèyàn yóò pa wọn dànù yóò rèpa àwọn obìnrin olóbìn àwọn sàbẹ̀ rẹ̀ náà àwọn náà répàsì náà ni àwọn náà ọwọ́ nígbà tó ka ìwé Matthew orí mẹ́sẹ̀ bí Jésù tí àwọn amòye wá kí i tí wọ́n fún lẹ́bùn tí wọ́n wá wò pé sani ah, ibi tí mo ti wá ń tẹ̀lé náà nìyí ah, ó mà ṣe o ah, ẹ wá wo ti Jésù. àyànjú ti Mario Joseph níjó ni wọ́n tún pè kan ní Dr. Khalidu Shamuri àtúnyànjú yùn wọ́n tún gbé ti Aisha Kabiru wọ́n tún gbé wá mo ní káwa tó lè mọ̀ pé ẹ ì ṣe fabricator tọkàn tọkàn hun ọ̀rọ̀ jọ èyí tó lọ́ọ́ kàún ibi tó ti kà á bá a ṣì lọ lọ́ọ́ wà lọ bá àwọn afáìsà àlà gbé tẹ́sì ìwé tó kàn gangan gbé lọ bá wọn tó bá gá sí pé lódodo ló ń bẹ láàrin wa tẹ́lẹ̀ lọ gbé bá àwọn àfa ìzàlà ìyíntẹ́ ẹ bá sì jọ sọ ẹ rìkọ́ọ̀dù ẹ ẹ gbé sórí fesibúùkù ẹ lè tàn wá jẹ ẹ máa kamọfúláàgì pé mùsùlùmí ni yín tẹ́lẹ̀ ẹ à lọ máa mú àwọn ọ̀rọ̀ tí ò sí inú tírà ó jẹ́ rébà ni ó sọ fún wa pé àràmù ni zina àwọn sàbẹ̀rẹ̀ ó jẹ́ rébà sí i yóò sọ fún wa pé aráàmù ní sinà kù sí ṣùgbọ́n nígbò gẹ́sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ní internet users wọn yìí wọn ò ní àáfàá tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti fẹ́ wádìí ọ̀rọ̀ kan wọ́n kàn táìpù ẹ̀ sí Google òun ọba kó gbogbo orí àkìtàn ò nígbà kó wa mọ̀ mí ìtọ́ bá wù ọ́ bọ́bá múgbẹ́ ó múgbẹ́ náà nu bọ́bá mú ọ̀pálámbá ó mú náà nu kò sí òṣùwọ̀n kan tí ó fi mọ tokíní tokégi dandari tó bẹ̀ kò sòṣùwọ̀n tí ó fi mọ ètò bá ti mú náà ni tọ́ba mú ètò burú olóṣìkọ́ mọ́ jù bẹ́ẹ̀ bí bá ṣe ń kà á ni kí wọ́n máa yọ máa pollute mind yẹ ní máa kó virus àwọn sáìtì míì bẹ lórí net tó gá sí wípé wọ́n kàn gbé orúkọ mùsùlùmí wọ́n fi design ẹ̀ wẹ́ẹ̀bù wọn ni christian ni wọ́n ọ̀kan bẹ tó ń pè ní tí wọ́n pè ní Islam for the Muslims sáìtì kan nìyẹn and they are Christians tó bá kọ́kọ́ fẹ́ ka ẹni mẹ́sẹ̀gì mbẹ́ báyìí yóò kọ́ mọ sọ̀rọ̀ pé Christianity mẹ́ta lọ́kàn wọn kódà kínní kan yọkàn jalu ọ̀rọ̀ islamu ni bí ó sì máa bí ó sì máa sọ òkòrò burúkú sí yọ tán yàn wọ inú agbo ọ̀rọ̀ ni ẹni tó lọ yan íńtánẹ́ẹ̀tì tó yàn gẹ́gẹ́ bí àfáà tàbọ̀yàn gẹ́gẹ́ bí kùránì rẹ̀ àbọ̀yàn gẹ́gẹ́ bí àdìsí rẹ̀ rẹ̀ kò ní pẹ́ kò ní pẹ́ mọ́ so irú àwọn nǹkan wọ̀nyẹn ó ń ṣẹlẹ̀ lórí net now back to ọ̀rọ̀ Musa àti malakuli maut àìláàfà wọn wọ́n lérò pé èèyàn lè jí súnà kéé súnà ò ṣeé jí kọ́ kò ṣeé jí kọ́ láti àsìkò àwọn sọ̀hábà àáfàá ti bá ń kọ́ ọ ní súnà wọ́n mọ̀ọ́mọ̀ ọ́ pé àáfàá rẹ nì tí ń kọ́ ní súnà súnà yẹn ṣe nǹkan kọ̀rọ̀ rárá o kì í ṣe nǹkan kọ̀rọ̀ àáfàá tí bá ń kọ́ ní súnà yóò jẹ́ ẹni tó lè dárúkọ ẹ̀ lẹ́niwíà òun náà ó sì lè dákọ̀ rẹ pé ọgbà nú akẹ́kọ̀ọ́ òun wọn èjì súnà nẹ́bí kọ wọn èjì gbogbo àwọn tí ń dá wàhálà wọn ò lè dápọ̀ àfa àwọn tó jẹ́ àfa súnà wọn ò láàfa súnà àwọn àfa tí wọ́n ti sun tí wọ́n jóná ọ̀rẹ́dì káwọn náà tó wá lọ bá wọn ò ní àwọn àfa tí wọ́n ní ẹni tí ọba ti wá ní àfa súnà gbogbo àwọn ọ̀rọ̀ tó wà mutashabihat nínú Quran tàbí nínú hadisi òní ọmọ gbé káàkiri tí ọmọ tẹ̀lé lẹ́yìn فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشبه منه ابتغاء الفتنة وابتغاء تأويله ọ̀rọ̀ tó bá ti ní ṣubuha nínú ni wọ́n máa tẹ̀lé nínú Quran àti nínú hadisi nítorí kìsì ni láti dá wàhálà alẹ́ ni o láti dá wàhálà alẹ́ wọ́n sì ti ń dá wàhálà alẹ́ ọ̀hún wọ́n ti ń yẹpẹrẹ ògìsí ọlọ́run tùrẹ́mbà ti yẹpẹrẹ àdíìsì rẹ̀ ó ti yẹpẹrẹ ọlọ́rọ̀ o àyè mọ oko alájà kí wọ́n padà rẹ̀ jẹ́ o ẹ̀mbà ti yẹpẹrẹ ọ̀rọ̀ ògìsí ọlọ́run ó ti yẹpẹrẹ ẹni tó sọ̀rọ̀ náà raptiga àtàwíìlì wọ́n sì fẹ́ máa wá àwọn ìtumọ̀ tí ó sì wẹ́kú ọpọlọ tiwọn fún un dípò àwọn ìtumọ̀ tí ọlọ́run àtògìṣẹ́ gbà lérò lórí ọ̀rọ̀ náà ẹ wá máa gbọ́ it's very simple lódodo orinlẹ̀ nínú Bukhari Muslim Nasai wípé mọ̀lẹ́kà kú ó wá anabi Musa aleyhi salam anabi Musa ó sì gbà ní ìkúùkù lójú ìyẹn sì padà lọ́dọ̀ ọlọ́run kọ̀tako làákàyè wa ẹ jẹ́ mú wa ẹ jẹ́ kọ́kọ́ mú wa wá local level ẹni tó bá ti ní ọdẹ nínú ìran wọn rí tàbí ẹni tó bá ní jagunjagun nínú ìran wọn rí yóò sọ fún wọn pé nínú igbó àwọn a máa bálìjànú àwọn àtàlìjànú àwọn àjọ máa wọ̀yá àjà ìṣẹ̀dá ọlágbára ju tiwa lọ fífíì ọlágbára púpọ̀ ju tiwa lọ débi pé tí èèyàn bá rí àlìjànù lórí ìṣẹ̀dá rẹ̀ àá àtọ̀ bá ṣe oríire ó sì dàrú ní àlìjànù nìyẹn o àti sọtì màláíkà o àlìjànù míì tọ́ ọ bá wò báyìí ó lè ga kan sánmà òmíì ó lè kúrú ní kúkúrú kan tí ó jẹ́ kúkúrú kàyéfì bíi kó o tẹ̀ mọ́lẹ̀ bí ìgbà tó ga sí pọ́dà bí ìjàpá tó lè tẹ̀mọ́lẹ̀ orí wọn ẹsẹ̀ létí rí bí ìgbálẹ̀ kí orí rẹ̀ kọ́dà dàbí kòkó haùsì. oríṣiríṣi shape ni àjẹ̀nù rí. bó ṣe wá rí òun a ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ pé àwọn ògbójú ọdẹ nínú gbóòórùn mọlẹ̀ wọ́n ń wọ̀ yá àjà pẹ̀lú àwọn àlìjànù wọ́n sì ń fẹ́ yí wọn lélẹ̀ lọ́nà wo nígbà tí irú àlìjànù bẹ́ẹ̀ tó bá paradà tó kúrò ní ìṣẹ̀dá àlìjànù tó bọ́ sí ìṣẹ̀dá mìíràn bí ìṣẹ̀dá ènìyàn tàbí ìṣẹ̀dá ẹranko ọwọ́ ọdẹ ọba tọ́ba ti lè pàwọ̀dà kúrò ní ìṣẹ̀dá tiẹ̀ gangan tó wá gbé àwòrán ènìyàn wọ̀ tóun àti èèyàn gidi bá gọjà èèyàn gidi yóò lu èèyàn fake torí pé òun ti di fake kì í ṣe ojúlówó ẹ̀ dáhùn fake ni. nígbà míì àlìjànú yóò parada yóò di ejò ọdẹ ó sì gbébọn yóò sì di kàwù yóò sì gbẹ̀mí ẹ̀ léyìí tó ga sí pé tí ó bá dejò ìgbà ọ̀tá kọ̀ràn nígbà míì àlìjànú yóò dológbò léyìí tó ga sí pé tí ẹ̀ ń bá fọ́ngi lórí báyìí yóò kú ni ò lè dá fọ́ àlìjànú nígi lórí tó bá wà lórí ìṣẹ̀dá rẹ̀ ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ wọ́n wà ní Madina ànábì wà ní Madina sallallahu alaihi wasallam ó lọ sójú ogun kan ó wá yọ̀ǹda fún ọ̀dọ́ kan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó pé kó lọ sílé kó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó ni nídílélé tí ó tó máa délé ó bá ìyàwó rẹ̀ tó lé téńté níta bó ṣe fa ọkọ yọnu pé òun ò gùn má tí ì gún òun o nǹkan kan ló lè ń bọ̀ ta o kò sínú ìṣesí àwọn obìnrin rẹ̀ kí wọ́n máa jókòó síwájú ìta so bíbá tó bá wájú ìta òun ó rí i pé ó ti jẹ̀bi ọ̀ràn òun ò ṣàdédé bọ́ọ̀ta o in tó lè ń bọ́ọ̀ta ìwọ náà yọjú wò nígbà tí ó yọjú wọnú ilé ọba ejò tó ti ká sínú ilé rẹ̀ wọ́n sì jọ wọ̀yà àjà àtòun àti ejò àwọn méjèèjì sì kù wọ́n sì gbé ọ̀rọ̀ ẹ̀dẹ́ tí ìgbóògì sí ọlọ́run sallallahu alaihi wasallam ah ànábì ní ó sì para rẹ̀ ọmọ ìyá yín ló wà àlìjẹ̀nù òun ló wà ìwọ ìbá ti sálámà kó o sì fún láǹfààní kó lọ́jọ́ mẹ́ta. ìbá ti sálámà kó o sì fún láǹfààní kó lọ́gọ́ mẹ́ta yóò bá tiẹ̀ lọ. ànábì ní àmọ́ tá ń kọ́kọ́ kú mọ́ méjèèjì àmúkan méjì ní bá ńlẹ̀. ejò ló pa ní àbálẹ̀jẹ̀nu àlìjẹ̀nu ló ṣùgbọ́n àlìjẹ̀nu tó ti ṣéǹjì fọ́ọ̀mù sí fọ́ọ̀mù ẹranko ìgbà tí ọwọ́ tó lè ba àlìjẹ̀nu nù àlìjẹ̀nu hóró kan péré báyìí gbogbo àwọn tá a jókòó nkálẹ̀ yìí ó lè ó lè tu gbogbo wa papọ̀ báyìí tí ó sì fi okùn kan náà so wa nígbà tí yẹn bá so ìgbálẹ̀ ìṣẹ̀dá wọn kì í ṣèṣẹ̀dá tó bá ti wa lọ so ló fi já sí wípé tí wọ́n fẹ́ rìdíùsì agbára wọn ni wọ́n á pàwọ̀dà tí wọ́n fẹ́ reduce agbára wọn wọ́n á pàwọ̀dà ó lè dológbò ó lè di èkúté ó lè di ọ̀fọ́n ó lè di ẹran òkété gẹ́gẹ́ fún ara ẹ̀ particular ẹran àlùjànnú ni àga dúdú ẹran àlùjànnú ni ìgalà ẹran àlùjànnú ni ejò ẹran àlùjànnú ni tó bá ti wá ní fọ́ọ̀mù yẹn báyìí ọwọ́ ti bá ọwọ́ ti bá o àmọ́ tó bá wà ní fọ́ọ̀mù ẹ̀ àgbọ̀rí nínú tàn pé ẹnìkan pa àlìjẹ̀nù tó wà lórí fọ́ọ̀mù ẹ̀ lórí ìṣẹ̀dá ẹ̀ àgbọ̀rí. ìtọ́ wa ń ṣẹlẹ̀ sáwọn àlìjẹ̀nù náà ló ń ṣẹlẹ̀ sáwọn màláyíkà lọ bá àfa rẹ̀ onídìí kò ní àfa tó jí onímọ̀ tọrọ yé. bíbélì kì í ṣe màmá gbogbo tá à ń sọ ìwò lè rálàyé ẹnu bíbélì and you know bible only ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn àlìjẹ̀nù gẹ́lẹ́ náà látúndà kọ́ọ́lẹ̀ rẹ̀ wípé ó ń ṣẹlẹ̀ sáà màláìka ó ń bẹ́ẹ̀ nu àdìsí ibi tí jìbìrù ti wá ní àwòrán ènìyàn tó sì jókòó sáàárín àwọn èèyàn. ẹni tó ga sí pé lórí àdámọ́ rẹ̀ apá kan ẹ̀ báyìí tó dúró sí east yóò sì gúnlẹ̀ sí west apá kan báyìí apá kan nínú apá rẹ̀ apá tó nípa o apá rẹ̀ pọ̀ ṣùgbọ́n ọ̀kan tó dúró sí east yóò sì kan west ó sì wá jókòó sáàárín àwọn èèyàn tó forúkún rẹ̀ kan orúkún ànábì tó gbọ́wọ́ rẹ̀ lé ọwọ́ ànábì ṣé orí ìta àbí orí tiẹ̀ wọ́n sì jọ ń sọ̀rọ̀ in the midst of other people tí ẹnìkan bá fẹ́ gbá ń kúkú bẹ́ẹ̀ àgbàdá ni àgbàdá ni o ó ti kúrò ní orí àdámọ́ rẹ̀ tí ọlọ́run ti fún ní agbára ṣẹ̀dídù lèkú wà ní alágbára ní jìbìrìlù ṣùgbọ́n tó bá ti kúò ní orí fọ́ọ̀mù ìjẹ́ malak tó ti wá sí fọ́ọ̀mù ìjẹ́ ọmọnìyàn bọ́mọnìyàn ṣe lẹ́ lòun náà ṣe lẹ́ o bọ́mọnìyàn ṣe lẹ́ lòun náà ṣe lẹ́ àwòrán tí màláíkà kú gbà wá bá ànábì Musa nù n tó fi lè gbà á lójú nù tẹ́mẹ́sì gbàyàn lójú ń tòótọ́ ràbàràbà ọ̀bọ̀ ojú ọ̀hún. mọ̀lẹ́kà kú tí kì í bá jásí pé Allah subhanahu wa ta'ala ó fẹ́ fi hàn wá pé alágbára lòun lórí gbogbo nǹkan ó fi ìṣẹ̀lẹ̀ yẹn ṣe mírèkù ni mú jísà ló fi ṣe yìí. ordinarily èèyàn mélòó la gbọ́ rí pé ikú fẹ́ pa á ó sì rí pọ̀ ń gan báyìí mo mọ̀ tí wọ́n bá fẹ́ kú tó bá rí ikú ọ̀hún gan ó dì mọ́ ni tá a máa já ọwọ́ rẹ tó mọ̀ ní rárá o àjọ púpọ̀ ni ó fẹ́ pa mí ni àmọ́ ọkàn sá máa rí pé ara rẹ̀ ń chẹ́ǹjì náà ni dípò kó o gangan àwọn èèyàn tó ti kú lọ lọ́lọ́mọ gbàwòrán rẹ hàn ọ́ tó fi wá dágbére fún ilé ayé kò sẹ́ni tí ó fẹ́ rí kú tó fẹ́ pa báyìí gangan gangan tí ò ní gbáǹkùkù bẹ́ẹ̀ ni gan rí ń gbáǹkùkù ń kàn gídígbò àmọ́ àlè rí ọlọ́run wá jẹ́ kí ànábì Mùsá orí ọlọ́run tó fún jìbìrù ní àǹfààní láti pàwọ̀dà séèyàn. náà ló fún mọ́lákùlì mọ́tì náà láǹfààní láti pàwọ̀dà sí èèyàn hekima àkọ́kọ́ nù hekima mi ni wípé ọlọ́mọ fi hàn mọ̀lẹ́kà wípé tí n bá ṣe yín bí mo ṣe ṣe àwọn èèyàn ẹ̀yin náà mọ̀ pé ẹ̀fẹ̀ kẹ́ lágbára tọ́lọ́mọ fi fìyẹn hàn wọ́n pé ẹ̀fẹ̀ kan ní agbára àdìsí kan wá tó ní ẹnìkan ronúpùgbàdà wọ́n wá ní kó ní ìlú tó ti dá ẹ̀ṣẹ̀ kó lọ sílùú míì nígbà tó kú tán àdìsí yẹn gbé àwòrán àwọn mọ̀lẹ́kà yẹn wípé wọ́n ń ṣe fanfa lórí òkú ẹni yẹn ọlọ́run ṣe arán ọkùnrin kan sí wọn tóun náà jẹ́ mọ̀láyíkà tó wá wọn parí awọ òun àìmọye irú ẹ̀ ló lọ pírọ́blẹ́mù tó ní ni o lérò pé làákàyè ànábì ojú ti ẹ lọ pọ́blẹ́mù ẹnu that's your problem ọ̀ǹtì tó ọba tó gbà pé làákàyè ànábì ojú ti ẹ lọ one ọ̀ǹtì tó ọba tó gbà pé ànábì lè sọ àwọn èrò ìkọ̀kọ̀ kan nítorí pé ó jẹ oyè rẹ̀ ó jẹ oyè kó sọ ọ́ ọ̀ǹtì tó ọba tó gbà bẹ́ẹ̀ lóòótọ́ ní ní pírọ́blẹ́mù pẹ̀lú irúfẹ́ àwọn àdìsí wọ̀nyẹn ìgbà náà ló ní ní problem pẹ̀lú wọn nítorí náà èsì ọ̀rọ̀ nìyẹn ní ṣókí mọ́lákù lèmọ́rìtì ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àdìsí yẹn sì lálàáfíà kò sí àáfàá súnà kan tó fẹ̀sùn kan àdìsí yẹn ṣùgbọ́n àgbọ́yé rẹ̀ ó ní pé mọ̀lẹ́kà kú ó wá ní àwòrán ènìyàn láti wá pa ànábì Musa. ńgbó sisi wàláwòrán ènìyàn Musa náà ti leto láti tírìtì ẹ̀ bí ènìyàn ìdí nìyẹn tọ́lọ̀ fi la ìjàkadì lọ o nígbà òsì lọ ọlọ́run tó rìdíùsì mọ̀lẹ́kà yẹn sí àwòrán ènìyàn ó sì padà sọ́dọ̀ olúwa rẹ̀ olúwa mi bọ́rọ̀ ṣe ríre o ọlọ́run tó wá ní kó tó wá padà lọ́ọ́ bẹ̀ lọ́ọ́ bá padà ọwọ́ àṣẹ nítorí náà ohun tó bá wọ náà ni ó ṣe má wàá sọ pé ńgbà tó bàbá ti ju làákàyè rẹ lọ ẹ wò ọkùnrin kan jáde kó ń lù ó wá dé ìlú kan ó ti dahoro ó wá dúró ah! ó ní sọ́lọ́ wọn sì gbá wọn wọ̀nyí dìde báyìí ó wò pé ìṣẹ̀lẹ̀ àjíǹdeun ó ju làákàyè lọ ọlọ́run wá ní kóun náà kú síbi tó wà wọn. ọlọ́run wá pa fún ọgọ́rùn-ún ọdún one century àbí ó lẹ́yìn náà ọlọ́run wá a jí nígbà ọlọ́run wá tagi tán ó wá jókòó lọ́lọ́run wá ń fi bí ṣe ń ta ràkúnmí rẹ̀ jí lójú rẹ̀ ìgbà náà lọ tó wá gbà pé ah ala nítorí náà. lọ́lá àfáà ni àfáà ń bẹ lẹ́kọ̀ọ́ àwọn àfáà súnà wọ́n ń bẹ ní èkó digbí bó o sì lọ yan cooperative láàfáà yìí ìṣìnà ni o kò lè mọ nǹkan kan tí ó ṣàlàyé lórí rẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ mọ̀ àwọn tí wọ́n bá jẹ́ olùtọ́pinpin oníwádìí ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àlùfáà wa àwọn ni ọ̀rọ̀ máa yé alọ́ fún wa sí kò ń gẹ́rẹ́ now ìta abádébẹ̀ yẹn ni pé táwọn kan bá ń kílèmù pé nítorí pàdísì kan ta ko àyà kùránì lòun òfin ní lu àdíìsì ó yẹ kó lo ìdájọ́ tó mú wà náà lórí àyà lùkùránì tó ta ko àyà míì kò yẹ kó lo àyà náà tó fi aga sí pé bóyá kùránì tiwọn wọn à lọ dá méjì àwọn máa lo mùkàmátì nìkan aya gbogbo aya mutashabiati wọn sá wọn jùnú gẹ́gẹ́ bó ṣe dáàdì sògìṣẹ́ ọlọ́run sí méjì tó ń lu àwọn kan tó sì fẹsẹ̀ rinlẹ̀ àti àwọn míì tó fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ nítorí pọ́tàkó làákàyè rẹ tó lò nílò nítorí náà ọlọ́run fún ara rẹ̀ ó fi rinlẹ̀ wípé a máa rí àwọn àyà tí rújúrújú ó máa ń bẹ̀ sí wa ó wá sọ ọ̀nà náà tá a máa gbà mú rújúrújú kúrò nítorí pé àlùkùránì o kò sí rújúrújú nínú rẹ̀ àmọ́ kí ló fà á tí wọ́n fi ń pariwo rújúrújú nínú hadisi kí ló fà á tó fi já sí wípé ọ̀rọ̀ yí ọ àfa wa ní ìran mẹ́ta òní wọn dáwà àtàárùdì mo ti á bọ́ sí forty eight báyìí page forty eight wàdáwà àtàárùdù hàvìhí bẹ́ẹ̀nà nusus àṣẹ̀rìnyà àṣìhábùhà láàyà kùrùjún ansàlàfàtì àṣìdánfin. awuye ariwo ìpolongo ìtakora. E láàrin àwọn àyà ṣẹ̀ríà kùránì àti àdìsí àwọn èèyàn tí ń polongo pé àdìsí tako kùránì yìí wọn ò ta yọ wọn ò yọ kúrò nínú ìran mẹ́ta ìran mẹ́ta ni wọ́n ìran àkọ́kọ́ jahilun bidini jahilun bidini ẹni tó ṣàìmọ̀ kan nípa ẹ̀sìn ìran kejì mọ̀tẹ́díà ń fìdí ni oníbídíà nínú ẹ̀sìn ìran kẹta kọ́ọ̀rìjùn ánìdìn ẹni tó ti jáde kúrò nínú ẹ̀sìn tọba tirẹ nìkan tí ń tẹ̀bá ti pé hadisi kan ni o òun ò ní lò ó ọ̀tako kùránì ni abadisi kan ń tó sọ ọ̀tako làákàyè ọ̀tako làákàyè ọ̀tako common sense ni kò ní í tayọ kò ní í tayọ ọ̀kan nínú àwọn ọ̀ràn mẹ́ta ọ̀hún ìmọ̀ anáhùn jahilu bìtìm ìsáyidà kó jẹ́ aláìmọ̀kan yẹn kó ga sí pé aláìmọ̀kan fẹ̀ kan ni kò lè wulẹ̀ lè dá tí alárúbáwá kà kò lè dá kà ó lè kò yìnbó o torí ó ti lọ sí skul ó ti yé ó lọ sí skul skul tó sì lọ sí ni wọn ò kọ́ ní science of Quran wọn ò kọ́ ní science of hadith science of biology of chemistry of physics of economics of Yoruba, of ìyá greek ntọ́kọ́nù gbogbo tó sì kọ́ pátá àpáàtì apákà làwọn yẹn wà ìmọ̀ alukura'an ìmọ̀ àdìsí òun wà ní jambu mi àbí àgàsí wípé if someone is claiming that there is contradiction between one hadith and the other ìsáyidà kò jẹ́ jahilun bidin kò jẹ́ aláìmọ̀kan nípa ẹ̀sìn tí ọba wa gá aláìmọ̀kan nípa ẹ̀sìn mubtadi'un fi din mubtadi'un fi din aládàádáálẹ̀ ni irú wọn ni Shehu Abibu Agége torí ọ̀rọ̀ tí Jamiu Adégúnwà ń sọ gẹ́lẹ́ irú ẹ̀ náà ló náà ń sọ ó ní àwọn àyà ó láwọn àdíìsì tó ń sọ nípa pé jésù ń padà bọ̀ yẹn ó ní wọ́n takò làkàyè náà ó ní imagine ó ní ó ní jésù máa wá máa wá máa pa ẹlẹ́dẹ̀ máa máa pa ah jésù yóò máa pa ah, ẹlẹ́dẹ̀ ah ṣé yóò dé ó dé máa ráyè gbogbo yẹn báyẹn máa pa ẹlẹ́dẹ̀ yẹn yóò máa rún àgbélébù káàkiri ah, ah. òun kan náà ó nílé ìtakò làkàyè ó ní ìyẹn ṣiṣẹ́ gidi náà ó ní ìyẹn ṣiṣẹ́ gidi òun fún ara rẹ̀ ó sọ ọ́ wọ̀yẹ̀ dá ìhànà òun àlèmọ̀ ó sì sọ pé onímọ̀ ni òun àwa náà sì rí i pé lóòótọ́ o lè kátìrà o lè tútìrà àwa ní kúrò ẹni bá ní jáìlú mọ́ àwa kò ní mùtẹ́tẹ́ àwọn fi dìn aládàdálẹ̀ nu ẹ̀sìn nù aládàdálẹ̀ tó fẹ́ máa fi alif bá ta sa rẹ̀ da orí àwọn èèyàn rù ú sọfẹ́ ní làákàyè gbòògì sí ọlọ́run lọ ni tó fi lọ́rọ̀ òdì sí ọlọ́run kan ọ̀tàkùn làákàyè. ìran kẹta wọn òun ni kọ́ọ̀rìjùn anidin ẹni tí ó fẹ́ kan sínú ẹ̀sìn wa bíi isangi irú àwọn ọ̀tọ̀ náà máa post nìyẹn isangi udo akaga akóredé àǹkó irú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa post nù. No wọn èfẹ́ kan ṣe mùsùlùmí wọn ewúlẹ̀ ṣe mùsùlùmí definitely àwọn àyà níjọ́ ní isangi ó post kìíní kan ó ní please explain this verse suratu yunus verse nine eh, chapter nine ìrántí verse yẹn mà lórí verse ninety four ó ní please explain this verse. ẹni tó béèrè ìbéèrè báwọn ǹjẹ́ ó ní òdodo lò tó bá gbọ́ àlàyé àyàmbi kò nílò ọkàn fẹ́ mọ́ọ̀kì ẹ̀sìn wa ni ọ̀tẹ́ ẹ̀sìn wa ni kò ní Islam ń ṣe ìyìn tí kùránì sì ń sọ bẹ́ẹ̀ ni pé tí wàhánẹ́bì bá wà nínú iyèméjì ọ wá bí àwọn tí aṣọ tí rà kalẹ̀ fún síwájú rẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn isangi padà sọ pé nítorí náà ẹ̀yin mùsùlùmí tẹ́ bá nídìí béèrè ọlọ́run yìí ti ní kẹ́ ẹ máa bi àwọn táwọn jẹ́ evangelist léèrè. <laughs> ah.